محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى الثالث عشرة عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إذا توضأ إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل يديه خرج من يديه كل خطيئة كان بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه خرجت كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب رواه مسلم وعنه عن رسول الله صلى الله عليه وسلم قال الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم وعنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط àwọn àdéhùn yìí báyìí àwọn náà dá lórí kásìsẹ́ rí torí pé ojú ọ̀nà dáadáa ti ṣe ọ̀pọ̀ púpọ̀ àdéhùn alákọ̀ọ́kọ́ lónìí wọn náà tún bẹ nínú àwọn àdéhùn tí Abu Hurairah gbà wá wọn lọ́nà bẹ sallallahu wọn ni al-'abdu ti ẹrú ọlọ́run tó jẹ́ mùsùlùmí àwọn ìlmọ́mìn tàbí kọjá pé dáná fi sọ ni pé mọ́mìnì àwọn pé mùsùlùmí náà ní máa padà di mọ́mìnì a sì máa pé alìsílám àti imán kìí sorúkọ tán lè fún ẹlòmíì kìí sọ̀rọ̀ yìí tán lè fún ẹlòmíì yàtọ̀ sọmọlẹ́yìn anábà Muhammad sallallahu alayhi wa sallam mùsùlùmí ló sì máa ń sálò àlá àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí kí ni ń jálò àlá lọ́dọ̀ wọn tí mùsùlùmí bá fi lè sálò àlá faghasala wajhahu tó wàá fomi bọ́ ojú rẹ̀ nínú àlò àlá yìí kharaja min wajhihi kullu khati'atin nadhara ilayha bi'aynayhi ma'a al-ma' gbogbo àwọn ẹ̀dá tó ti iná ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ọgbọ́n dànù kúrò lójú rẹ̀ pẹ̀lú omi tó fi bọ́jú Allahu akbar orí ńlá lélẹ̀ àlùwàlá ọlọ́run tó fi ń pẹ̀sẹ̀ rẹ̀ fún wa àbí kó tiẹ̀ jẹ́ kí mẹ́ra kọ́pìrì mẹ́rin ẹ̀ka kan omi tí ọkàn gbẹ̀yìn ibẹ̀ ni gbogbo àwọn àṣìṣe rẹ̀ yan ni ọ gbà gbàdánù kó lójú rẹ̀ yẹn níbi bá ti ń sàlùwà lọ kó oríire káti ẹ pé ọsẹ lọ Ọlọ́run máa ń sàlùwà lọ fi fọyàn mi eléyìí jẹ ti ojú fẹyìntàn ọgọsẹlẹ yẹn léyìí nígbà tó bá wà fọwọ́ rẹ̀ méjèèjì. خرج من يديه كل خطيئة كان فتشطها يداه مع الماء gbogbo àtúntò tó ti fọwọ́ إن tó ti fọwọ́ kàn iná lẹ́sẹ̀ rẹ̀ ọgbọ́n dànù kúrò lọ́wọ́ rẹ̀ pẹ̀lú omi tó fi fọwọ́ àbí pẹ̀lú ẹ̀ka kan omi tó ló gbẹ̀yìn láti etí ọ̀kan tí ọ̀kan alẹ́ gbẹ̀yìn lára ọwọ́ rẹ̀ tẹ́lẹ̀ orin ńlá náà tó ní. kájá pé ká máa ṣàlùwàlá ó pàtàkì púpọ̀ láti ṣàlùwàlá wa lẹ́ni tó farabalẹ̀ dé dá ó ṣe kókó. wẹ̀yìn dáa ọ̀sẹ̀ lẹ́rìí jùlẹ̀ yìí tábà wà fẹsẹ̀ wa méjèèjì nínú àlùwàlá خرجت كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب. طبعا بسرى مجيجي gbogbo àwọn àìdá tó ti fẹsẹ̀ rẹ rìn lọ́bẹ̀ ẹsẹ̀ wọn gbọ́n dànù kúrò lára rẹ yọ gbọ́n dànù kúrò lẹ́sẹ̀ rẹ pẹ̀lú omi tó fi fọ ẹsẹ̀ wọn àbí pẹ̀lú ẹ̀kan kan omi tí ó kàn án lẹ́gbẹ̀yìn lára ẹsẹ̀ rẹ tó fọ. bẹ́ẹ̀ ló ṣe pẹ̀lú àlùwàlá ọ̀kadà dẹni tó ṣe pé ọjáde nígbẹ̀yìn àlùwàlá lẹ́ni tó ti mọ́ kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ kọ́ fọ̀ wá mọ́. kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. alimami muslim ọlọgbàdì kì í jáde ìjáde bíi tọ́ka sí kọ̀pámọ́ ó hàn ọlá ń bẹ fún àná nínú àwọn tí ẹrú orí ńlá ìlàlù aláwà kò sẹ́ni jẹ́bẹ̀ iṣẹ́ tó sókè tó bá fọ rẹ̀ nù ọ yóò máa gbọ́n àwọn àìdá àtàtúnṣe rẹ̀ pẹ̀lú zayi tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé a gbọ́dọ̀ wá sagbára láti máa sàlù aláwa dáadáa torí yàtọ̀ sẹ́ni tí ń ṣe àlù aláṣẹ báṣubàṣu ẹni tó farabalẹ̀ ṣe tó sì ṣe dáadáa káríkárí pẹ̀lú omi tó da irú wọn ni dáadáa yìí ń bẹ fún lópin ìwà tó bá pé mùsùlùmí ló ń sàlù àlà lójú pé káfíìrì ní sí mùsùlùmí jẹ tá a bá ti mọ eléyìí àjẹkù ká mójútó àlùwàlà o tẹ́lẹ̀ yìí wá túmọ̀ sí pé ńgbà tá a bá ti mọ ọ̀nà tí wọ́n fi lè bá wa gbọ́n àwọn àtúnṣe wa dàbí ká bẹ̀rẹ̀ sí ní máa dáràn bàjẹ́ di àwọn àlùwàlà wa tẹ̀lá kò rí bẹ́ẹ̀ o kò fún wa láti máa dáràn lẹ̀ di àwọn àlùwàlà wa nítorí pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ rẹ̀ náà ní ìsìn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké mà ní kí máa sa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá orúkọ àlọ́ wa lọ́wọ́ ní gbọ́n ẹ̀ṣẹ̀ ńlá kò fún ọ ó jìyà rẹ̀ náà ní láyé níbi tọ́wọ́ bá bọ̀ tí kéèyàn jalè ní ìsìn kọ́ wa lòun ti sàlọ̀ àlá ìbọ́wọ́ lòun fi mú ẹ̀ṣẹ̀ olè tó ń jà ti gbọ̀n dànù kọ́ gbọ́n dànù sábà fi lè rọ́ ọkú ọkọ̀ dáńtó ojú padà wọ́n tún á gbé ọwọ́ rẹ̀ adúgbò fọlọ́ kó lè bá àmọ́ bá wọn. bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é pé ó sáré ó fi lọ sí nǹkan mú lórí gbọ́ngbà wọ́n á nígbà tó ti fẹsẹ̀ tó ń fọwọ́ gbogbo ẹ ti kó mbẹ kókó mbẹ wọ́n rọ mú bẹ́ẹ̀ lòfin ọlọ́wọ́n bá ti ṣe. ilé ìbá yé wa àlùwalá ọlọ́run máa ń tara rẹ̀ bá wa pa àwọn ìpín kéékèèké rẹ̀ ó sì tún lè pẹ̀sẹ̀ ńlá mi náà rẹ̀ gẹ́gẹ́ bí ìwòkuwò tá a ti wò àwọn àwòkuwò tá a wò àwọn àríkòrí tá a rí tá a fojú wò gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ilé ayé kún fún ìrìkòrí báyìí tí mo ní wòwòkuwò bó bá ti ń gbójú sá náà mo gbójú lọ bá a eléyìí tó ń sá fún lọ rí eléyìí tó tún padà lọ gbójú bá ń dúró jọ àfi kọ́ lọ́wọ́ bọ́ sànù wá. tá a wá mọ ntí àwọn aláìlórí lọ́wọ́ fẹ́ gbà nídìí àárín òwò káyé. òsìsí nǹkan tó ń fẹ́ gbà náà ó yé kálukú jù náà náà ni. wọ́n fẹ́ kí bàjẹ́ pọ̀ kọ́mọ̀kọ́ ẹnìkan tó bọ́ ń bẹ̀ kọ́ lọ́wọ́ là wá. nígbà tí wò bá ti pọ̀ ìṣekúṣe ọ̀pọ̀ ni tó ti bọ́ òhò nítorí kan retí ni ká sọ pé you are in need oníbùkátà kọ́tẹ̀lẹ̀ ọ̀nà rí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó ní ká sọ ojú wa o torí tá a kò ní sí lábẹ́ pa kóńjà mi ojú bá ti rí i tí o sì dẹ́kun wíwo rẹ̀ àbí ọmọ béèrè fún torí ẹ ní ká sọ ẹyin ju wa o níbi ìwòkúwò ká sọ etí wa níbi ìgbọ́kúgbọ̀ ìjọba wa ṣeé ṣe ọjà parí tó ń ti pa ń sọ́ra ó ṣe é ṣe ká gbọ́ tòǹtí kó à ń sọ̀rọ̀ àtọ́ fún àwọn eléyìí ọlọ́run bá máa fi àlọ́ aláfi yanjú rẹ̀ dànù. torí ẹ̀ ẹ jẹ́ ká mójútó àlọ́ aláwa dáadáa. ó wá sí ní láàánú jọjọ ó sì bá ní lọ́kàn jẹ́ púpọ̀ pé púpọ̀ nínú àwọn èèyàn láwùjọ wa wọn ò mọ̀ màlúwa láyé tè tẹlifí bá bọ́ síbi tó ti sàlù alábẹ́ ọ̀ àjàjà wọ́n bá sí omi tí ẹ̀rọ ń da omi ẹlòmíì lè fẹ́ fomi dúrọ́ọ̀mù kan sàlù alá lónìí kan tí ó sílẹ̀ tí wọ́n máa dà ya ìlòkulò kọ́lá wọn tún kọ́ ọbẹ̀ pé ẹ sọ omi lò ẹ sọ omi lò ẹ máa sí omi ẹ máa lò díẹ̀díẹ̀ gbàánà lẹ́lòmíì ọ̀tí ẹ̀ náà máa pé ọ́ọ́ ẹ̀jẹ̀ rẹ ni tó fi ní a máa rọra lò nígbà tí o sì bẹ̀rù ọlọ. tẹ bá wá ṣe àgbéyẹ̀wò àlòalẹ́ ẹni tí ń tí omi ìsìnkúsì tí ń lò ń lòkulò yìí ẹ bá gbà òtún bá ń tẹ àlòalá lásán náà ni àlòalá tí ò ní láárí tí ọmọ ẹ ṣe náà ni àwòrò bí lẹ. wá jẹ́ kómi náà gé náà ni wọ́n pọ́n yókùn dẹ́dẹ́dẹ́ ni tí ọmọ ẹ ṣẹ́ dàgbà láwọn àgé grade one tí èsì àwọn àgé rondórondó yọ pọn omi sí ni tí ó kún dẹ́dẹ́dẹ́ yọ mọ accident àwọn omi dẹ́nu ní òbí gbọ́jú ó tó ti gbogbo àlùwàlà yóò kún gbogbo ní kéńgbọ́ ọlọ́ọ̀ṣẹ́ táwa ti à ń lómi báyìí kí làní máa lò ń lòkulò sí tọ́wá dábẹ́ ọ̀dà bẹ́ẹ̀. àdìsí tó tẹ̀lé lẹ́yìn Abu Hurairah ìkan náà ló gbà wá ọlọ́nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní as-salawatul khams والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم ọlọ́nàbí wa sallallahu alayhi wa sallam sọ pé sọ aláàtú wákàtí márààrún. bẹ́ẹ̀ bá ń mójútó mara àrùn lójoojúmọ́ láwọn àkókò wọn ọ̀pá kan jẹ́ ó ń máa ra àrùn láwọn àkókò wọn òfin rárí òfin falẹ̀ gẹ́gẹ́ bí rẹ tó o máa ń jẹ gbogbo pọ̀ ẹlòmíì ti délé ní ti látàárọ̀ ọ̀sẹ̀sẹ̀ délé ní a máa jẹ gbogbo àwọn sọ̀lá yẹn pọ̀ àfi bí ìgbà tí yẹn fẹ́ jẹ sọ lárú yàrá ọ̀daràn gbàtà yẹn ti sọlá tó gbọrọ ẹyin náà ẹnta gbàtà yẹn ti sọlá tó làáfù ẹyin náà kúnta gbàtà yẹn ti mọgìrì ẹyin náà kúnta ọwọ adásí kò ìṣá yẹn wọn jẹ gbogbo ẹ o iṣẹ́ rẹ ò jẹ kó lè lọ sí lọ iṣẹ́ burúkú iṣẹ́ àdánù iṣẹ́ àdánù iṣẹ́ wọ́n wàá bàtàrà rẹ jẹ́ òní sílọ̀ asọ̀làwàtì kham àwọn sọ̀làwàtì agbọ́dọ̀ máa ṣe lákòókò wọn jẹ̀ máa òṣòrin nu gbogbo dá máa ń ṣe lákòókò sọ̀láàtì bá ti tó tà ní pàtì á pàtì wọ́n ní sẹ́ lọ gbà yìí o kò sáyè fún ẹ láti máa lọ ṣe sọ̀láàtì níbi iṣẹ́ yìí má sì ṣe òfò má sì ṣe òfò torí kò sí lákọ̀ọ́lẹ̀ ń pé iṣẹ́ òfò tó ń ṣe náà ní ògbẹ́ wà láì sí lọ. as-salawatu al-khams tí ẹ̀ máa ń ṣe àwọn as-salawatu al-khams yìí báyìí márùn-ún tí ó pa yàtọ̀ sẹ́ńtẹ́ sọ pé lágbájá ẹni rí ni àwọn mọ̀lẹ́ yẹn dáadáa ṣùgbọ́n sọ láti fàtìrì nìkan ní máa ṣe èèyàn bó tún ti rí ẹni rí pọ̀ ẹni rí ni bí ìlú kan bẹ̀ wọ́n. torí ẹ̀ bó wá lẹni rí náà wá kí èsì lọ wọn á ní sọlá tó fájìrì nìkan ní máa ṣe wọn tún lẹnìkan ní rí làwọn máa ṣe èkíní kejì wọn obìnrin ni wọn o wọn wá ní obìnrin yẹn ẹni rí làwọn máa ṣe àmọ́ tó máa lọ sọọsì ẹgbọrọ ẹni òfò tún ti rí àmọ́ ní yorùbá lẹ́bùsẹ̀ mọ̀ pé gbogbo àwọn èèyàn náà wọ́n máa kó lẹ́nu rí ìgbà tí wọ́n kú akramakumullah as-salawatul khams agbọ́dọ̀ mójútó a ní òkè mi lẹ́yìn sẹ́mà àti lọ́jọ́ kúlẹ̀ kò sí èfi ṣeré téèyàn bá mójútó wọn wal-jumu'atu ila al-jumu'a ìyẹn ní kí sọláàtì kan sí sọláàtì kan jumu'a kan sí jumu'a kan tó lọ sí mọ́sálásí láti lọ́ọ́ sí sọláàtì jumu'a sí jumu'a míì. ورمضان إلى رمضان صيام رمضان تدعي رمضان رمضان وتتنبا مكفرات لما بينهن ọlọ́mọ fi ń ṣe ìpẹ̀sẹ̀rẹ́ fún yàn lórí àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹlẹ̀ láàrin wọn láàrin ìjọsìn oríṣi kan sí irú rẹ̀ míì láàrin sọláàtì kan sí sọláàtì míì láàrin sọláàtì ìjùmọ̀ kan sí sọláàtì ìjùmọ̀ míì láàrin rọmọdọ́nà ọdún yìí sí rọmọdọ́nà ọdún tí ń bọ̀ mọ̀kànfẹ́rọ́ tún lè máa bẹ̀yìn náà hónú ọlọ́run máa ń fi àwọn ìjọsìn yìí ṣe sábàbí pípa àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń bẹ láàrin ìjọsìn méjèèjì rẹ fún yàn ìdájọ́ tó ní bàtà òkèbá ẹ̀ lópin ìgbàdá bá dínà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ajẹ́pẹ́rú ẹ̀ṣẹ̀ oní àwọn parí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tọ́ba tí mo ti tó sọ̀rọ̀ wá tó kàn tó ṣe ń dínà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké o lè jálù o lè rélu o lè jálù o lè kọlù ọ ọlọ́run mọ̀ parí kan bá a tó ti pé wọn náà jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá èyí tó kúrọ èyí tó múnáfìkì èyí tó ń jàǹbá èyí tó alámúlùmọ́là èyí sì sẹni tó jẹ́ pé kì í máa ṣe zìnà èyí tó mùtí èyí tó ní tẹ́tẹ́ èyí tó dáràn ọlọ́run máa pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yẹn rẹ fún tọ́ ilé ìtumọ̀ sí pé àwa gbogbo wa la fẹ́ wà lìjànà ṣùgbọ́n kì í ṣe gbogbo wa ní ṣiṣẹ́ rẹ̀ kì í ṣe gbogbo wa ní ṣiṣẹ́ rẹ̀ àwọn ará yẹn wọ̀nyí tá à mójútó wọn ẹ bá mú sọlá wá sí lásán èèyàn mélòó ló tún sẹ́kù tí ń ṣe sọ láti má nìyí nínú àwọn afọrúkọjẹ́ mùsùlùmí ẹni tí ń ṣe sọ láti òtó ìdá kan nínú ọgọ́rùn ọ̀pọ̀lọpọ̀ èsì náà rárá ni. wọ́n wá kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bára wọn wọ́n rò pé àwọn kò bẹ́ẹ̀ sí Islam ẹ mọ wá wá mùsùlùmí láwùjọ ẹ̀ nílé torí àwọn rọmọdánù àjẹndé mùsùlùmí ni àwọn ajúmọ̀ àjẹndé mùsùlùmí ó lè sọ pé ẹ̀ka lọ́sẹ̀ ló ń di ọlọ́run kóun ti sọ láti ọ̀daràn ojoojúmọ́ ló sì ń gbowó lọ́dọ̀ ọlọ́run ojoojúmọ́ ló ń gbà láfíà lọ́dọ̀ ọlọ́run ojoojúmọ́ ló ń mí atẹ́gùn látọ̀dọ̀ ọlọ́run ọ̀hálẹ̀ kan lọ́sẹ̀ lọ́jọ́ gbèsè kò sí náà ọ̀daràn wọ́n fẹ́ sọ ìsìláàmù dẹ̀sìn sọ́ọ̀tì àwọn sọ́ọ̀tì gan ti yarí ó ti di délé tààrà. tọ́ jùmọ̀ àyìnlẹ̀ jùmọ̀ à yéésù káni tó gbé jùmọ̀ àlásán ní sí o wọ́n ṣe gbogbo sọ̀làwàd tó bá ti di jọ jùmọ̀ à kò tó tẹ̀sí eléyìí pàtàkì jẹ̀mọ́. a àdáwò láwùjọ wa lórí ìjọ jùmọ̀ à ẹ̀rí ìyàwó ń wẹ́rẹ́ sí máa ń dojúmọ́ wọn ò tó àdáwò ńlá lélẹ̀ ha níbi tó ti pa àwọn èèyàn tó ti kọjú mẹ́sì Islam tó yẹ pé nítorí pípé èèyàn káàbùrì kan ọ̀nàgbà tó náà ní ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan rasulullah àtòjíjẹ́ rẹ̀ làwùjọ Yorùbá mùsùlùmí mi kan sọ pé òun àjádọ́ òun ò sí àjádọ́ la illallah àmọ́ àwọn ò tó nǹkan bẹ̀. subhanallah síbẹ̀ náà ló sì yẹ nígbà tó ti pọ̀pọ̀lọpọ̀ òní sí náà òní sí náà àwọn ológun ti kó wọn báyìí lọ àwọn babaláwo wọn ti sọ wọn di dàkúdà àwọn alásàkátà wọn ti sọ wọn di ìdàkúdà wọn yẹ ti ń ṣe ń dènyàn máa mú kókókó ìyẹn mójútó ẹsìn lọ títí darí àti ayé tẹ bẹ́ẹ̀ ni táwọn olórí ibú ti sọ òun náà bá do lórí ibú òun náà bá máa yẹra fẹ́sì gbogbo adé bá ń bá rìn táwọn ń sẹ́sì yọba sọ wọ́n dọ̀tà bí àwọn ti ń rọ̀rọ̀ kúrọ̀ sí lórí nu àfẹ́kọ̀ bá wọn mọ́rin máa ah bẹ́ẹ̀ ni ẹni tó bá kọ̀ láti gbálẹ̀ mọ́sálásí ọ̀gbálẹ̀ lé ọtí nàtọ́ ọba ti bá àwọn ẹni rẹ̀ rìn àwọn ẹni òfò ń dúró dì ọ́ àwọn ẹni òfò wọ́n ń retí rẹ̀ torí ẹ kí sáwọn ọmọ yìí ọ̀tá ni wọ́n bá rìn náà rí àwọn tá a lọ rẹ wọn tó ń bá ti ọ pàtàkì kẹrí pé àwọn ẹni ọlọ́run làwọn ọmọ yìí ń bá ti nítorí pé ọ̀rẹ́ máa ń lapa lára ọ̀rẹ́ láti jẹ́ pé àwọn ẹni òfò lọ́mọ yìí bá ń bá rìn ẹ̀yà wọn lónìí kó tó dọ̀là wọn tó wá kó àwọn ọmọ gidi tí ń sin lọ́ọ̀ni ẹ̀jẹ̀ wọn jọ máa ṣe kí irun tó ti àwọn bàbá bàbá màmá màmá láwùjọ wa ti àwọn ọ̀dọ́ àtàwọn ọmọ wa kéékèèké àwọn bàbá màmá màmá wọn wọ́n ti di gbígbígbẹ nídìí àìsí lọ pọ̀lọpọ̀ nu wọn gan ọdá mà wọ́n súfèé ń rúkú ni wọ́n máa súfèé forí kalẹ̀ ni bí ẹyẹ bí ẹyẹ olóbèrè mú àwọn òkúkú máa ń tẹ̀yẹ̀ máa wú ó lè ní dùbàánà wú dùbàánà wú dùbàánà wú ètò tó pàṣẹ díẹ̀ nu bá dùbàánà wú kí ẹ̀ lẹ́sọ̀ forí kalẹ̀ lórí dùbàánà wú bí wọ́n lè bàbá kọ́kọ́kọ́ bí ó ti kó lọ́mọ. Ah, odó ragadi odó ragadi àfògédé ọfọ ọfọ kún orí ẹlòmíì bí àfi bí èdè Yorùbá tẹ́lẹ̀ tí a kà mẹ́lẹ́ ni wọ́n ní rò èdè ló ń sọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ àlọ́ nǹkan èdè èdè rídìílé ká kọjú mẹ́sìn wa wọn náà sáré táwọn èèyàn ń kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jọ́ka ni wọn náà lọ kọjú mẹ́sìn ẹ̀ má ṣeré má tan rẹ̀ jẹ́ tó bá yẹ kó ibi táwọn èèyàn ti mójú tẹ̀sìn ni subahánàlá ìlàwé wàláhì ọ̀pọ̀lọpọ̀ káfíìrì gan gba ìsìlám torí àwọn ọmọ ọgbẹ àwọn akínyìn wọ̀nyí wọn ò lè pọ̀ tó báyìí ní wọ́n lè lọ pé kinní kan bọ́ǹfù àbí kinní kankan láwọn sọ́ọ̀tì yẹn kinní kan bọ́ǹkì àbí bọ́ǹfù lẹ́yìn pé ẹ ó ti ó ti ń parọ́ fún ọ lẹ́kọ̀ọ́ lọ́ọ́lọ́ọ́ báyìí àbá gbogbo àwọn dàgìní dọ́rọ́ tí ò rí jẹ àwọn náà wá dá lọ dá lọ́bẹ̀ wọn wá ní tọ́tù láti ti ń sáná irọ́ lásán gbogbo ẹ̀sẹ̀ jẹ́ tó ń tún gbé wa lọ́jọ́ yìí lọ ó gbé tọ́tí láti sá lọ wọ́n wá gbé wọ́n kí bátìrì bọ̀ tọ́tí láti ń sáná kọ́mọ̀sánà ń bò rí bátìrì kọ́mọ̀sánà ìrọ̀kù pé ń dá sáná. ìjọ wa gbà yín lọ́kàn jẹ́ jù nípa ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí náà mọ̀ lọ́bẹ̀ wọ́n kà á bò rí dànù bá jù ìgbé má kọjá mi kan kìí ṣe kíní kan dára ah, lẹ́nu ẹ̀ wọ́n mùsùlùmí ni gbọ́ lẹ́nu kọ́ wábìí wọlé ọba ni lọ́kàn jẹ́ gángángángán kí ló dé tọ́lọ̀ wọn bá fún wa gold tí ọ̀ wá jọ wá lójú sáà kó kùtà la fẹ́ máa fi gba pààrọ̀ rẹ̀ má tó ti jẹ́ pé Islam láti pìlẹ̀ wọn ọ̀ma ti ń jẹ́ bẹ̀ wọ́n lọ àná wọn ọ̀ma ti ń jẹ́ bẹ̀ tó ráhùn sọ ẹ̀kọ́ sàlàyé rẹ̀ fún wọn gan babaláwo làwọn náà àbẹ́yìn dálẹ̀ ni ẹ̀ sí láwùjọ ni ẹ̀rí pọ́pọ́lọpọ̀ ẹ̀kọ́ sàlàyé Islam fáwọn yẹn babaláwo lọ náà tó ìdáná sọ pé èyí táwọn ń fi ọ̀dà kan gidi wà tó náà dá gidi mà ní ọ̀dà mà náà ìdí nu tó gbẹ pẹ́ lómi ó kú nígbà tó bá gbọ́ lọ́wọ́ bá pàdé ní ọmọ àgbà pé wọ́n lọ́ ń wọ́n mọ̀ mọ̀ pé ìsìláàmù mi ń fẹ́ ju èyí táwọn ń yìí lọ. irọ́ lọ pa tó bá gbérò àwọn ìlú Yorùbá yìí lọ bá wà irọ́ lọ pa báyìí àwọn ẹni tí ń sàlàyé ẹ̀sùn òdodo pọ̀ gan ni irọ́ lọ pa òní irọ́ ọlọ́run ti sàdédé gbé àwọn èèyàn wọ̀nyẹn kalẹ̀ àyàfi nítorí káàkiri rí irú rẹ irú rẹ ó lè bá a máa tú kó tú epo kó lè bá a máa pé àkàrà rẹ ti tú epo kò sáyé rọ́mà ìwọ lọ gbọ́tọ̀ gbà torí wọ́n ń pè ọ́ wọ́n ń wí oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́kan ọ̀jọ̀kan ìdánilẹ́kọ̀ọ́ ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀nà ẹbí gbogbo ẹ náà ló fi sí pálàmà ọ wá sọ fọlọ pé wọn lọ àmọ́ àmọ́ mọ̀ pé ìsìláàmù gidi kan wà ju eléyìí tá à ń ṣe lọ lọbẹ ẹyẹ ọdọ kò sẹ́ni tó fẹ́ rí irú rọ rẹ̀ pa fún ma ẹ wo mọ́sálásí ti dágbárí lọ́jọ́ júmọ a Ọlọ́run dákú bá wa tán àwùjọ wa ètò wàláhì tó láwọn bá ní lọ́kàn jẹ níbo ni mùsùlùmí wà níbo ni mùsùlùmí wà ẹ wá wo ti sọ́ọ̀tì ṣe máa kún dẹnu ọ̀pọ̀lọpọ̀ sọ́ọ̀tì ìkún dẹnu àwọn etí ò sí ìkún dẹnu lónìí ẹ̀yẹ fún wọn lóṣù mẹ́ta wọ́n sì máa tógún tógún tépétépé wọ́n wọ̀ wọn wálé àwọn náà tún lọ péjọ ọbẹ̀ wọ́n fẹ́ kó ṣe pé wọ́n rí èèyàn mẹ́bẹ̀ láàyè wọ́n rí ẹlẹ́dẹ̀ mẹ́bẹ̀ láàyè kọ́sá lọ́ máa wá àwọn èèyàn wá. máa mọ́tíláṣí ìta oró lẹ́rìí táwọn èèyàn ń lọ bì ó sì dáa bẹ́ẹ̀ ọmọ kúkú dáa bẹ́ẹ̀ a sì fẹ́ wà àlùjánnà náà àtàbá fẹ́ wà àlùjánnà á gbárùkù tẹ̀sí wa o á mójútó ẹ̀sìn wa nípa apàmì mójútó wọ Ramadan ila Ramadan Ramadan kan sí Ramadan kan tí bọ́lá ń sọ́jọ́ ká ṣe sùn yàmù Ramadan là á ṣe láwùjọ wa yìí ọ̀dájú.

lópin ìgbà tó bá ti sá fún àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá irú ẹ̀jẹ̀ máa àwa náà mọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbogbo ẹsẹ tí wọ́n sọ pé tí wọ́n bá ṣe gbogbo ẹsẹ tí wọ́n sọ pé tí fi ọ gbogbo ẹsẹ tí wọ́n sọ pé tí wọ́n bá dárú bó bínú sí yàn àmì kọ́lọ̀ ń dákun kọ́ má bínú sí wa kọ́ má làánà wa kọ́ má fi wá sí náà. so a gbọ́dọ̀ jìnnà sí gbogbo irú àwọn ẹ̀ṣẹ̀ báwọn gẹ́gẹ́ bí ìṣẹ́bọsọ́lọ̀ ọ̀ngángan lẹ̀ṣẹ̀ ńlá jù ìṣẹ́bọsọ́lọ̀ kò gbọ́dọ̀ sí nínú ẹrú wa gbogbo bó tilẹ̀ wù káwọn ẹ̀ṣẹ̀ wa àti wa kọ́ pọ̀ tó bàbá lọ pàdé ọlọ́run táyì ṣẹbọ́ sí ọ̀rọ̀ wọ́sẹ̀ pẹ́rẹ́ àmọ́ tí yẹn bá ń ṣẹbọ sọ́lọ̀ kò sọ́nà tó lè rí lọ bí kọjá pé lékún ni ọ olóró ni ọ ọlọ́yàdé ni ọ kíní kan sàn kó kíní ò lè rọ́nà lọ àwọn ẹlẹ́kọ̀ọ́ pọ́nbélé nìyẹn bákan náà wọn náà tó ní kíní kan kúdúrú lé ẹ tó máa forí balẹ̀ fún dojúmọ́ ọ̀daràn wọ́n tún tẹ̀sí fi ọ̀sẹ̀ lè máa mú ọ̀daràn alákòóbá sálárù àbọ̀ olóògùn sọ gbogbo orú àwọn ilé yẹn kò lè jẹ́ mùsùlùmí o kò lè jẹ́ mùsùlùmí àbúrò lẹ́sìn fẹ́ sọ̀rọ̀ ẹni tí ọmọ mọ́kọ wá fún tí wọ́n sọ fún ọmọ ó sì máa ń kí alukurani fún ọ̀gá sókè kurani tí wọ́n sọ fún ọmọ pé ìfọ́ gbà á ìfọ́ ọ̀pá ta ni wọ́n mùsùlùmí ó lọ́wọ́ èso ìgbọ́ mùsùlùmí tó wọ̀ débi kó wọn má bì falẹ̀ rè abẹ́ ẹ̀gbọ́n nǹkan mọ́ ha sẹ́rí islam wò ni tó tó bá yẹ kó o níwọ̀n náà ní òsàkẹ́tọ̀ máa dáwó fún wọn lóró lé yín ni tó àfi kẹ́ ẹ máa bọ́ wọn náà ń bá wọn fowó bọ́ tọ́ọ̀ bá fi lè lọ túbá lónìí tí kú bá fi mú ọ lọ wàá gbà agbọ́dọ̀ kíyèsí gbogbo àárín yẹn jẹ̀mọ́ torí pé kú ń bẹ̀ gbogbo ń tà ń ṣe ń ṣe kò sá ṣe gbé à ń ṣe pamọ́. tọ́ àdéhùn tó tún tẹ̀lé lẹ́yìn. Abu Hurairah wa yìí kan náà ló tún gbà wá. ولا نبي محمد صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا أيها جاكين توقع سنك كفوني تولو ما في قوة سيري أو أتسي ويرفع به الدرجات بمن سيأجيك أجيك أفوفيا أه gbogbo wa la ń fẹ́ kọ́lọ́ ọ̀pọ̀ àtìsí wa rẹ̀ gbogbo wa ló dìbò kọ́lọ́ ọ̀sà gbogbo àpò fún wa. ọlùbẹ́lẹ̀ yẹn rọ̀ sùn lọ́wọ́ níbẹ̀ ni ó wù wá fẹ́ mọ̀ ntọ́lọ́ máa fi pẹ̀sẹ̀ rẹ̀ pàṣẹ rẹ̀ tíìsì máa fi ṣàgbéga fún yàfẹ́ mi. kọ́l ìsìbọ́ọ̀kù lùwọ́bù ìhàlẹ̀ ìmẹ̀kẹ́rẹ́ anábì sallallahu alaihi wasallam ó ní ká máa ṣe àlùwàlá kọ́dá tó ń ti pé tó lè múni kórìíra àti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ṣe àlùwàlá wa kọ́dá tó ń ti pé ń tó lè sọ títí tó lè sọ títí àlùwàlá náà dáadáa délé ń bẹ̀. bí kápó tutù mú kíkankíkan bí kápá rẹ̀ ń ṣe wá tá a bá ti fomi kanra yóò máa jó wa àmọ́ kò ní ṣe wá léṣe kò sí ní pé kí gbígbádùn wa kọ́ lọ́kọ́ tó nígbà tí ọ̀rọ̀ ọ̀rùn fún wa láti sàlù aláǹdáadáa báyà látàrí àárẹ̀ kan tàbí nǹkan kan ti ń yọ wá lẹ́nu ká tún á ti àlù aláǹdáadáa òtútù mú tí kálukú ò ní bẹ́ẹ̀ dìde tí wọ́n lọ lẹ̀kì mórí bẹ́ẹ̀dì wọ́n wá dìde ọ̀sàlù alá masha Allah la quwwata illa billah ọlọ́mọ àti kí máa fi pa àti tẹ́rẹ́ ó sì máa fi ń ṣe àgbéga pò fún yẹn tọ́wọ́ bá lágbára láti lomi tútù máa ń rọ sára ọkọ̀ ìkọ́ gbádìí ti kan o àdéhùn tó gbọ́ nǹkan sọ pé kọ́ ọ̀rọ̀ mi tútù sórí o kò sọ pé kọ́ ọ lọ́ọ́ fọwọ́ ara rẹ para rẹ o torí irú rẹ ti ṣẹlẹ̀ sọ́kàn nínú àwọn sọ̀háàbà tí wọ́n wà lórí ìrìn àjò tí wọ́n wá tètè lórí sílẹ̀ wá má tóun ti sáyé pẹ̀lú jánábà wọ́n á ń bi àwọn sọ̀hábà tí wọ́n jọ wà. ǹjẹ́ ẹ wá rí nǹkan kan tó fún mi láǹfààní pé mo lè ṣe tẹ̀yẹ̀mù dípò kí n wẹ ìwẹ̀ jánábà yìí pẹ̀lú bó tutù ṣe mú àti mo ti ṣe jẹ́ni tó lọ́gbẹ́ lórí. àwọn sọ̀hábà yìí wọ́n ní rárá o ìwẹ̀ náà ni wọ́n náà wẹ̀ o ìwẹ̀ ni wọ́n náà wẹ̀ nígbà tí jánábà ti mọ̀ ọ́ wẹ̀ náà bàbá ìwà arọ mi orí omi tútù lásìkò tútù burúkú lọba ti bẹ́ẹ̀ lọba kú gbàtà padà lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi ni qataluhu qatalahumullah àwọn aláìmọ̀kan tọ́fẹ̀sì fún pé kọ́sá wọ ẹ̀mí tútù ń náà lọ pa ọlọ́run ọkọ̀ wọn ọlọ́run àmọ́ àti sọ pé gbogbo èpè dáná bí bá sẹ́fẹ́ nìkan anábì ní kọ́lọ́ yí padà kó di àdúà ó ní gbogbo ẹni tó ń bá ti ṣépè fún ọlọ́run sọ́dà àdúà tó ọ̀dọ́ mà ìyẹn ni pé kò sáàyè fún uh, ṣí àkàn láti sọ pé báwọn sọ ábà náà là nábì náà ń bú kò sáàyè fún ọmọ kó tó yanu lẹ́nu ẹ tí ń kílẹ̀ ń bá yé wa akramakumullah ní ìgbà tí nǹkan tó lè kọ dínà kásàlù aládáadáa bá wà kásàlù aláwa dáadáa tẹ bá ti wá mọ̀ tó kò lè rọ kò lè rọgbọ́ fún yín láti lomi tútù bá lò àlá àkòtí tó lè ẹgbẹ́ kaná àti omi bá rọ alọ́wọ́rọ́ àbá bá gbóná lọ́nà tá a lè lò ẹ̀fọ́ mi sàlù àlá ó sì jẹ́ jánábà náà ẹ̀fọ́ mi gbóná wẹ̀. ọ̀kan nínú tọ́lọ̀ máa fi pa àṣìṣe rẹ tó sì máa ń fi fi ń ṣe àgbéga kó fún yàn onáà ní kásálù aláwa kọ́dà tó ń ti pé ní tó lè mú ni mẹ́sẹ̀ bẹ́ẹ̀ wà. sábàbí mi tọ́lọ̀ máa tó fi pa àṣìṣe rẹ tó sì máa fi ń ṣe àgbéga kó fún yàn onáà ní kẹsàrọ̀ tó ilẹ̀ mẹ́sáàgì ká máa rìn lọ́pọ̀lọpọ̀ lọ sí mọ́ṣáláṣí ká máa fẹsẹ̀ rìn lọ sí mọ́ṣáláṣí lọ́pọ̀lọpọ̀ eléyìí náà bẹ́ẹ̀ ni tọ́lọ̀ máa fi pàṣẹ sí rẹ tó fi máa ń ṣe àgbéga àpò fún yà pẹ̀lú ìtumọ̀ sí pé ìwọ tó jẹ́ pé àtàlọ́ àtàbọ̀ rẹ gbà tó ń lọ mọ́ṣáláṣí àtìgbà tó ń kó mbẹ́ ẹsẹ̀ rẹ iná ni ọlọ́run máa fi ṣe ìparẹ́ ẹsẹ̀ ó sì máa fi ṣe àgbéga àpò fún yà. yàtọ̀ sẹ́ni tó ṣe pé mọ́tò ní wọ̀ abẹ́ni tí ń gbọ̀n kadà wíwá mọ́tíláṣí náà náà wá dá o mọ́ kí ló dé tí wọ́n lè máa rìn wá wọ́n ló jìnnà gani àkínlọ́dé tí wọ́n ní wọ́n mẹ́ṣíìnì dídàjẹ́ kóńgùn mẹ́ṣíìnì dídàjẹ́ ọ̀nà kan páàkì kan fẹsẹ̀ sàyókù wọ́n ní ah, ara àwọn ọ̀gbà gbogbo eléyìí kọ́búrú ẹkún mẹ́ṣíìnì wa iná ọ̀gbà ládàá sí bó ti máa ẹ gbà ládà sí iná bó ṣe mọ. tọ́ mẹ́sàlásì wọn ní orí wa o gbèsè pé tọ́ ọmọ wa rìn lọ́lé ijó o tọ́ ọmọ rìn lọ́lé àdánwò o wọ́n lọ́ máa rìn lọ́lé babaláwo wọ́n máa rìn lọ sí kọ́ọ̀sì wọ́n mùsùlùmí tọ́da abẹ́ ò gbádùn kò tí ì rẹni gbé ọ lọ àròlù. a gbọ́dọ̀ kíyèsára kárìn lọ sí mọ́sálásí ni wọ́n ń sọ kìí ṣe kí ká máa rìn lọ sí ibi tí ọ̀dà. ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn mùsùlùmí lónìí jẹ́ pé wọn mọ́sálásí àmọ́ gbogbo ibi tí ọ̀dà ni wọ́n ti ń rí wọn gbogbo ibi aburú ni wọ́n ti ń rí wọn ẹlòmíín ti ṣẹ̀ṣẹ̀ darí ilé tẹ́tẹ́ ni kọ̀ lọ́ mọ́sálásí mùsùlùmí sí i ẹlòmíì tẹsẹ̀ dárí kọlọ wo awo tuntun mi wò lọ́jáde àti pé bí wọ́n ń jójó rẹ̀ tí wọ́n sàpá gẹ́ngẹ́ ni àbí wọ́n dìbò gbogbo ẹ̀ ló ti lọ kọ́ báyìí àmọ́ àrí mọ́sálásí ẹ máa ń sọ mùsùlùmí àdúgbò ẹ wá gba ẹnìkan ti gbó wá pé kápẹ́ fún yín la ilaha illallah wọ́n gbọ́ àwọn tí èsè mùsùlùmí gan wọ́n fowó rábò rí àwọn ọkùnrin kan ra fìlà pẹ́kutu subhanallah torí ẹ mọ́sálásí wọn ní kẹrin wá òkè ìdílé babaláwo tẹ́ ẹ máa lọ ojoojúmọ́ o ìdílé babaláwo tẹ́ ẹ máa lọ tán ti dá yín mọ̀ tán ti fòògùn dè yín mọ́lẹ̀ tẹ́ẹ̀lì má lọ ọbẹ̀ ńjọ́ kan o mọ́sálásí wọn ní ẹ máa lọ o wọn ti lọ́rùn sọ́lẹ́ ti bàdùn sọ́lẹ́ nínú tọ́lọ̀ máa fi pàṣẹ sí rẹ tó ti máa fi gbé òun náà ni kéèyàn máa dúró de sọláàtì míì lẹ́yìn ìgbà tẹ́yìn ti parí sọláàtì kan. kẹsì wàá mọ́sálásí àti parí magrib kẹ́ máa dúró de ìṣá. irú bíyàn bá wá dánilẹ́kọ̀ọ́ kéèyàn nínú àníyàn rẹ̀ pé yàtọ̀ sí wípé mò ń dúró de ìdánilẹ́kọ̀ọ́ àbí mo fẹ́ gbọ́ dánilẹ́kọ̀ọ́ mò ń tó ń dúró de sọláàtì ìṣá ọlọ́run máa fi pa àṣìṣe rẹ fún yàn yóò sì máa fi ṣe àgbéga kò fún yà eléyìí ẹ̀mẹ́jì àjọ gbẹ̀yìn nínú àníyàn wa pé ńṣe la jókòó àrètí sọ̀láàtì ni sọ̀rọ̀ àwọn fi ṣe àgbéga kò fún wa. tọ́ fẹ́lẹ́ ẹ̀rí eléyìí gan ni kóra ró lẹ́nu lóró ìkóra ró lẹ́nu bodè torúkọ àwọn tó bá kóra wọn ró lẹ́nu bodè orílẹ̀-èdè Islam ipò ńlá ń bẹ fún wọn torọ àwọn náà ní dípá burú wọlé wá báwọn àwọn ń fi àlàáfíà tí wọn sílẹ̀ fún káwọn ará Yorùbá lálàáfíà eléyìí ni àríwá orí ẹjọ́ náà mẹ́ta gbọ́dọ̀ wọ́n làwọn náà tún ṣe láàfin fún ìtàn àti ìṣe tẹ́lẹ̀ ọ̀kà gbọ́gbọ́ láfi sí pàlàbà rẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ fáwọn náà kópa nínú dáadáa ṣíṣe ìbẹ́ẹ̀ rí ní ìsìnbẹ́ẹ̀ ṣe ń kópa nínú dáadáa ṣíṣe pé ẹ fẹ́ mọ̀ nípa tọ́lọ̀ ẹ fẹ́ mọ̀ nípa tànàbì sallallahu alaihi wasallam ẹ rí pákókò yẹn kan náà làwọn ọmọ kan yin báńgà àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ inna sa'yakum lẹ́sẹ̀tẹ̀ ìtẹ̀yìn dájúdájú yàtọ̀ síra wọn. wọn lè dọ́gba ẹni tó mọ àtẹni tí àtìyìn bá ń ga sọ̀rọ̀ fún gbogbo ẹ̀ kò sọ̀rọ̀ fún gbogbo ẹ̀ àti sọ́mọ ata kò bùkátà palẹ̀mọ́ àti dọ́mọ rí ní torí ọlọ́run bá kó tún wá sí ràn wá lọ́wọ́ láti máa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت مع النبي الواسع أبو ẹni tó فاضل ń فاضل fáwọn wọn wá ní ìfọ ọfọwọ jù oyin kálukú agbẹ́káfìrì báwo wá ní tẹ̀síntì tó na yẹ yàrá wò tí ń wo yàgbẹ́ abẹ́ni tó ṣe ikú àgùránì wò tó ṣe yẹ̀wò wọ́n sì ti sọ fún ìkíníkejì wọn pé kíní yọ̀ọ̀dà ni wọ́n sọ nínú kékeré tí wọ́n á lórí ẹ̀ áfíà àwọn náà kékeré pẹ̀sẹ̀ nídìí kún kú sórí ẹ̀ gbàtà tí ń ṣe tí wọ́n pa jù láti ti bá wọn tó tán fẹ̀rí hàn wọ́n tán pọ̀ ìgbà náà wọ́n ti di kékeré ẹ bá kú lórí bẹ́ẹ̀ wọ́n kú ní kékeré nìyàwó torí kọ́lọ̀ ẹlẹ́dàá kò tó kọ́lí láyé alẹ́ mi. من في السماوات والأرض الغيب إلا الله sọ fún ọ pé gbogbo ẹni tó ń bẹ ẹni tó mọ̀ àti gbogbo ẹni tó ń bẹ ẹni lẹ̀ kò sí ẹni ká nínú wọn tó ní mọ̀ nípa àtọ́pamọ́ àràkọ́lọ́. lẹ́nu kan bá ti wá sọ kó lè gbọ̀nà kan máa tọ́pamọ́ bíi pé àtẹ̀yàn bíi pé àwòràwọ̀ bíi pé àkùránì là ń lò bíi pé omi là ń máa lò bíi pé obìnrin tí ò tí mọkùnrin là ń lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀nà yóò wọ́n lè gbà kọ́dà tó lálùkùrá ni làwọn lò lọ́wọ́ dáàbò kékeré ni lórúkọ takò tó lọ sọ ó sì kọ́lọ́ ní òkúrọ́ ó pàdé ìṣòro bá àlùsọ́nà lọ́wọ́ torí ẹ̀yìn ó ti jẹ káàbọ̀ náà. béèrè tó béèrè pé ǹjẹ́ ọ̀nà wọn ni ṣẹ̀rí àmúwa náà fi lè bọ́ lọ́wọ́ aburú àṣepá nígbà tí ṣe mọ̀ pé àṣepá ọ̀nà tẹ́rí yẹn gbogbo ọ̀nà dáàbì sórí ibú ní rọrùn iná ló máa ń san fúnra rẹ̀ àwa là nígbà torí pé agbára rẹ̀ òkú òun ní bá tiwa jẹ́ kó o gbé wa lọ àwa là gbọ́dọ̀ gbà nínú àwọn ọ̀nà tá a mọ̀ gbà náà ní ká bẹ́ lọ ọ̀rọ̀ náà lọ́tà wa lọ́tà ṣe fún ọ náà lọ́tà ṣe fún ọ pẹ̀lú ète rẹ̀ tá a bá ti pọ̀ níbẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́n bò ní fagbára ṣe fún ọ̀nìkà wa àti ká máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ bá sì máa ṣáàdì ọlọ́run àní nǹkan mìíràn tá a lè fi ṣáàdì àfọlọ́wọ́n bẹ̀rẹ̀ dáhùn náà. حديث النبي محمد صلى الله عليه وسلم ليس إمام البخاري في جاد تسجى حديث القدسي تنقى على تدله صلى الله عليه وسلم ما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته مما افترضته علي ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش يبطش بها bó láti túmọ̀ àdéhì nígbà tó tẹ̀ wá débi kóńtù kóńtù kóńtù yìí. a gbọ́ pé ọlọ́run bá sọ pé kò sí nǹkan kan téèyàn lè ṣe láti wá ti súnmọ́ èmi ọlọ́run tí mo nífẹ̀ẹ́ sí bí kọ́ máa ṣe tí mo fi pa láti. gbogbo ẹni tó bá fẹ́ súnmọ́ lọ kókó tó lè ṣe tó fi rọ́lọ̀ súnmọ́ náà nìkan máa ṣe tó lọ́ọ́ fi pa láti. ọlọ́run tó wá sọ pé ẹrú tí ń mójútó ara èèyàn yìí kò ní yé wá ti súnmọ́ èmi ọlọ́run pẹ̀lú ṣíṣe àwọn anáfílà títí tí ń fi nífẹ̀ẹ́ rẹ̀. ẹ̀rẹ́ ọlọ́run ọba wa ní bẹ́ẹ̀dá àgbàtò tó ń bá wọn ṣe nábìlà lẹ́yìn ọ̀rọ̀ yẹn tí mo bá fi di pé mo nífẹ̀ẹ́ rẹ bẹ́ẹ̀ lójú tí mo bá fi di pé mo nífẹ̀ẹ́ rẹ mo ń sọsọ mẹ́àkù lẹ́dí yéṣu àwọn bẹ́ẹ̀ bó láti túmọ̀ bẹ́ẹ̀ sátúmọ̀ rẹ pé màá di gbọ́rọ̀ rẹ ti fi ń gbọ́rọ̀ màá di ẹyin tu rẹ ti fi ń ríran ni màá di ọwọ́ rẹ ti fi ń di nǹkan mú ni màá di ẹsẹ̀ rẹ ti fi ń rìn ni. sọ́lọ́ ni ó ti gbọ́rọ̀ rẹ̀ sí ọlọ́ọ̀ ni ó ti ríran rẹ̀ sí ọlọ́ọ̀ ni ó ti ọwọ́ di ẹsẹ̀ rẹ̀ àbí kí ni ìtumọ̀ rẹ̀ àwọn ìtumọ̀ rẹ̀ ni pé máa di ẹni tí ń fi ìgbọ́rọ̀ rẹ̀ mọ̀nà máa di ẹni tí ń fi ìríran gbogbo ti gbọ́ tó gbogbo tí ó wúlò fún ọlọ́mọ rí fi ẹyin tù tí a wù tó sì máa mú lò màá sì fi ọwọ́ rẹ mọ̀nà tí ó fi jẹ́ sí gbogbo ń tọ́ da iná lọ́mọ fọwọ́ rẹ mú màá fẹsẹ̀ rẹ mọ̀nà gbogbo bí rẹ lọ́mọ fẹsẹ̀ rìn lọ wọ́n lélẹ́yìn ní ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí tukutu táwọn tọ̀rí kọ́ máa tù àwọn hululiyya ahlul hulul wal ittihad àwọn ẹni tí ọsọ lólùpọ̀ ọsọ títí ọlọ́run bí n tó lùpọ̀ má dídé yẹn pé aláhùd aláhùd ìtàhàdà bìnnàṣù pé dídé ọlọ́run ó lùpọ̀ má dídé yẹn àwùjọ bìnnà pé wọ́n sọ pé jésù jọlọ tọ irú rẹ̀ náà làwọn sọ̀rí kan náà gbà tí wọ́n jọra wọn bàjẹ́ ni kọ́mpìnì kan náà wọ́n ti rọ wọn àti tọ̀ríkọ̀ àti nọ̀sọ̀ràníyà kọ́mpìnì kan náà lọ́ba di lébẹ̀lì kan náà gbogbo rọ́bìṣì yẹn làwọn náà máa sọ ọ́nù tọ̀ríkọ̀ wọ́n ní kíní kan àwọn hululiyya wọ́n ní kíní kan al-ittihadiyya gbígbé ọlọ́dẹ jíjẹ́ ọlọ́dẹ dàpọ̀ máa dídé yẹn fẹ́nìkan wọ́n wá dàpọ̀ bí ìgbà tó ṣúgà kóra sínú omi. tẹlẹ ìjẹba àwọn sọkúsọ yẹn ìtukùtù táwọn ń tu ni pé ti tì rẹ ọlọ́run ló fi máa rẹ ọlọ́run máa fi ríran ọlọ́run tọwọ́ rẹ ọla máa fi mú nǹkan ọlọ́run mẹ́ta tẹlẹ ìjẹba ti jẹ mẹ. á ní kí ni wọ́n ní tí màmú ọba ti jáde ń jẹ ọdún mọ́à agbọ́dọ̀ sí náfìlà olùkọ́ bàbá ìmáàmù bá tó dé kátó sí náfìlà ẹ̀ gbọ́ <laughs> opposite gan nìyẹn ọ̀dà rúbi ẹsẹ̀ télọ̀ ó sì sí náfìlà kí ìmáàmù tó dé ni tó dà tí ìmáàmù bá ti dé òní sí nǹkan kan wá sí ìrẹ́jú kọ́ ọmọ tẹ́tí gbọ́ kótó bàlọ́ àmọ́ tó wá gé àsìkò tí wàá dé sí ìmáàmù ti dé kò ju ọlọ́nà kó ṣe tahiyatul masjid àwọn tó bá fẹ́ sí náfìlà kan gbọ́ọ́rọ́ tí ò ní í ṣe pẹ̀lú pànàbì lọ́pọ̀ láṣẹ rẹ̀ ọkàn fẹ́ sínú rẹ̀ wá ní ó ṣe náfìlà rẹ̀ yẹn. ó dìgbà tí ok ìbéèrè yẹn ni pé tá a bá parí sọ̀látùl jumu'ah tí ìmáàmù ọ̀bá ti jáde nu mọ́ṣáláṣí ẹ gbọ́dọ̀ ṣe náfìlà kò sí lákọọlẹ̀ kò sí lákọọlẹ̀ fabrication ni so ìmáàmù ọba àjókòó ńlọmọ tó mú jókòó tí òfin tètè lọ wọ́n ṣe náfìlà rẹ̀ rákà mẹ́rin ni wọ́n ti láti ṣe máa gba lílọ ọjọ́ bó ṣe jẹ́ tọ́ba jẹ́ pé lílo ti fẹ́ lọ sí rákà méjì mẹ́rin tá a sọ náà méjì sálámà wàá tún ṣe méjì wàá sálámà náà. tó níbèrè fẹ́ tó béèrè ó ní ti pẹ̀lú àlọ́ wípé báyà wọn lọ síbi àkíkọ̀ kan so ẹni tí wọn kò wọn pẹ nìkan kókó wá bá wọn sọmọ lóko àmọ́ kó àwọn èèyàn tún ti bẹ́ẹ̀ dì sí wọn á bá wọn sọmọ lóko òun gẹ́gẹ́ bíi rédíò nàìjíríà ìbúwọ̀n náà lọ sọmọ rẹ lóko wọn á rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó wà ń bẹ̀ ahlu sunna ni wọ́n ẹ̀sìn yé wọn. gbogbo fẹ́ǹsì wa ń tẹ́ńdà rẹ̀ lẹ̀ ẹ̀sán gbogbo ẹ̀sán wà o àwọn nìkan kan ọ̀dáhùn. wọn láwọn obìnrin ni wọ́n ń dáhùn ẹ̀wọ̀n káwọn obìnrin rọrùn mú. wọn lọ mú tọrọ kọ́bọ̀ àgbogbo owó tó yẹ kó náà kó fi kó fi dáná oúnjẹ ńlẹ̀ owó tó fún lówó ọbẹ̀ bá nítorí náà fẹ́ nìkan. wọ́n á ní àfáà ẹ náwó ibi tí ká máa náwó ti wáyé òun náà lọ̀rọ̀ àwọn sàábì tí wọ́n wà lórí ìrìn àjò tí àwọn aráàlú tí wọ́n tọrọ kí wọ́n gbà wọ́n lálejò ti gbà wọ́n lálejò sákèké wa gan baálé àbá wọn àwọn sọ̀rọ̀ àbá wa gba kíní kan ogójì àbábí tó ti rógójì ẹran tí wọ́n gbà mẹ́wàá ó ní wọn á ní àwọn onígbà ànábì lọ́wọ́ á ní kí wọ́n lọ gbà á kí wọ́n sì pín kí wọ́n pín tó náà mọ́ bébí tó wọ́n gbígbà ti bẹ̀rẹ̀ sẹ́wọ̀n pé àwọn sọkúsọ gánà àwọn ò nídìí láti ṣe rìsáàjì ọkọ̀ gbádìí ti yẹn rí lọ́wọ́ á ní mo ti rí ìkàdì mú bẹ́ẹ̀ mo ti rí ti mo fẹ́ dì mú bẹ́ẹ̀ tí ẹ lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àdéhùn ẹfẹsẹ rinlẹ àwọn bò wọn ti wá sọ pé wọn lọ bá wọn sọmọ lóko lábàá bẹ́ẹ̀ náà tí wọn lọ bá wọn sọmọ ló kọ nígbà lábàá bẹ ní tẹmẹ ètò a ẹ ìdá lọ sí ń bẹ ẹjẹ wà nǹkan mí sọ máa sára ẹjẹ oúnjẹ kú jẹ má lọ wá sẹkọ ọjọ́ bó ti tẹjẹ mẹ́ta tí ìbá ti pẹ́yìn náà tẹ dilẹ tẹ dìde kú wọn rẹ lẹ́yìn náà bàbá ọmọ tó ní wọn bọ sọmọ ló kọ ọdọ àdúgbò náà máa ń tẹsẹ tìkàlùkọ ti dìde sẹkọ àbí sẹ́yìn náà ìwọ rí yín tó kò ní ní ń ọjọ́ bí ti ṣe jẹ́jà rẹ̀. pé wọ́n sọ gan sọ̀rọ̀ yẹn. alhamdulilayi ọkọ ni pé ẹ máa wádìí ẹsìn tẹ̀lé bá a máa sin náà dáadáa ẹ má máa gbọ́rọ̀ àwọn sọkúsọ tí wọ́n dá nǹkan kan mọ̀. ẹgbẹ́ lẹ́yìn o wọ́n lóbìnrin kan kú nígbà tó obìnrin yẹn wá kú nígbà tó wá sojọ́ kẹta tí wọ́n máa ṣe yùn àdáda lẹ̀ àkóbá fọ́kù àwọn àbá wa wá wọn á nu ìwọ kọ ọjà tó wà nu ṣọ́ọ̀pù ìyàwó rẹ̀ ọ̀dà sọ́nà mẹ́ta ìdákanu mẹ́tẹ̀ẹ̀ta wàá fi ti sàrà ìdákejì wàá kó fún yàtì bàbá rẹ̀ ìdákẹrin wàá kó fáwọn ọmọ wọn á ní dààmú tó wàá bọ́kọ báyìí ọkọ wọn ò fi ẹrù tó wà nu ṣọ́ọ̀pù yìí pọ̀ ẹ wá ní múdà kan fi ṣe sàrà ìdá kan fi ń kó fún ìyá àti bàbá rẹ̀ ìdá kẹta tó ṣẹ́kù fi ń kó fún àwọn ọmọ àbí àti àwọn ọlọ́pàá sí ẹkún àti sùúrù subhanallah a ojú ọ̀sẹ̀ tí kò dùn pọ̀ tó bẹ́ẹ̀ láwùjọ wa báyìí náà tí wọ́n dá nǹkan kan islam irọ́ burúkú ọkàn lọ fowó ra sọ̀kọ́ gbé sórí oṣù kátó ń pè láwà wọ́n mọ̀ á da tí wọ́n máa da yín síbáṣíbá wọ́n máa da yín síbóṣubó ọlọ́run yọ yín tẹ̀ béèrè ọláìtọ́láì ẹ̀wọ́n jẹ́ síra yín tútù lábẹ́ òfin ọlọ́run àkọ́kọ́ kọ́ lọ́ọ́ forí jọ obìnrin yẹn kọ́nà ọba kó sì gbàbọ rẹ̀ pàápàá jùlọ bẹ́ẹ̀ ti ṣe sọpọ́ sáláìsì wọ́n ló kú nígbà tí ń rọbí lọ́wọ́ mi ọlọ́run dákun bá wa foríjì ọlọ́run bá wa kẹ́ bá wa gẹ́ tọ́ tẹ wá rí tó tó yẹn bá kú bá wọn dọ́kùnrin náà lọ́ba kú ni kò síbẹ̀ mú kankan nínú dúkìá rẹ̀ lọ́ọ́ fi ṣe sàrà sàrà àbàwọ̀ sàrà àbàwọ̀ èkìsà ló kéré ju ẹ̀gbọ́dọ̀ fi ṣe sàrà má ti ṣe pé ọ̀fẹ́ wọn náà rọrùn dúkìá rẹ̀ yẹn ẹ wọ àwọn ẹni tó bá ń mọ̀ nípa òfin ṣẹ̀ríyà ẹnìkan ọba yín pín fáwọn ẹni tó fi sílẹ̀ sáyé ẹ ló ní bàbá ẹ ló níyà ó sì lọ́kọ ó tún lọ́mọ ah, gbogbo orígun ti pé. torí rẹ òfin Ọlọ́run ni pé dúkìá tóbìnrin yẹn fi sílẹ̀ sàárà ò sí ń bẹ̀ o kò sì sí pé kíkà fọmọ kúkọ fún ìyàwó ń bẹ̀ o nítorí wà ń ni pé bàbá rẹ̀ yóò jogún rẹ̀ ìyá rẹ̀ yóò jogún rẹ̀ èkíní kejì wọn wọ́n gba ìdákanu mẹ́fà ìdákanu mẹ́fà tó fi sílẹ̀ á fún bàbá ní ìdákanu mẹ́fà tó fi sílẹ̀. á fún ìyá nídàá kan nù mẹ́fà tó fi sílẹ̀ ọkọ yọ gba nínú mẹ́rin gbogbo tó fi sílẹ̀ nígbà tó ti pé ńgbà tóbi nìyẹn lọ wa sẹ́kù táwọn ọmọ rẹ̀ àwọn apè fáwọn ọmọ náà pé obìnrin ọmọ gbàdájú tọkùnrin bá gbagba. يوصيكم الله في اولادكم للذكر مثل حظ الانثيين تعوام ايو تعبابو اقول يوم اقبع الا كنت بني اقبع ولابويه لكل واحد منهما السدس ان كان له ولد bàbá àtìyá rẹ̀ èkíní kejì wọn ìdákanu mẹ́fà ìdákanu mẹ́fà ni wọ́n gbà lópin ìgbà tó kù tó kú bá fọmọ sílẹ̀ sáyé. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين. ọlọ́run ní يا ìyàwó ìdajì tí wọ́n fi sílẹ̀ sáyé tọkọ ni lópin ìgbà tíyàwó tó kù yàn bá fọmọ sáyé àmọ́ tíyàwó tó kú bá fọmọ sáyé ìdá kan nínú mẹ́rin péré ńlọkọ́ gbà nínú gbogbo tóbìnrin yẹn fi sáyé ṣùgbọ́n ká tó wá lójú kí ayé bá ti pín in ǹjẹ́ obìnrin yìí wá jẹ nìkan lówó bí gbogbo gbèsè rẹ̀ lẹ́sàn-án náà kọ́dà tí gbèsè rẹ̀ bá lè jẹ gbogbo dúkìá yẹ̀rùn ọ̀jẹ̀rùn nù nítorí òun ò ní nísìmí nù sàárè lópin ìgbà tẹ́ ẹ̀ bá san gbèsè rẹ̀ àdéhùn wa lórí bẹ́ẹ̀. ǹjẹ́ obìnrin wa sọ̀tọ̀ tẹ́lẹ̀ pé àìbá mà tí kú bá mú mi lọ lágbájá àbúrò ya mi lágbájá àbúrò bàbá mi tí wọn lẹ́tọ̀ọ́ sí wọn jogún mi ẹ bá ń fún wọn ní nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nù dúkìá mi ǹjọ́ sọ̀tọ̀ tẹ́lẹ̀ rẹ̀ àbótí ẹ̀sọ́ pé nínú dákanu mẹ́ta dúkìá tí mo bá fi sílẹ̀ sáyé ẹ bá ń kọ́ mọ́sálásí ló kọ́ mi kò tó nǹkan kan tọ́jọ́ bẹ́ẹ̀ ìgbà náà ló tó wá kan pé ká pín dúkìá yẹn báyìí bàbá rẹ̀ ó gbàdá kanu mẹ́fà ìyá ó gbàdá kanu mẹ́fà ọkọ ó gbàdá kanu mẹ́rin ètò bá kún kọ́ á láàrin àwọn ọmọ rẹ̀ kùnrin àtọmọbìnrin tá a bá fọ ọmọkùnrin méjì ọmọbìnrin ọgbà ẹyọkan ọjà bó ti ṣe jẹ náà. wọ́n lẹ́yìn tí a ti lọ sí pákókò sọ láti ti tó lásùbà ó ní ẹ máa lọ ṣé àwọn ọ̀dùn ọ̀pẹ lálá gbàgàdà àfikọ́ tẹ̀lé wa rárá o nígbà tí ṣe ń tutù lágbájá àsìkò sọ láti tutù nítorí kí ẹ lágbára láti máa wá nà lórí pé kò dìde tí yín ni kí ẹ fẹnu bá wí tó bá dáhùn ń lọ sórí ìwé tó bá dáhùn lọmọ náà. wọ́n ní ìdájọ́ wo ló wà fún àwọn afẹnubátọ́mọlàkejì jẹ́ lẹ́yìn àwọn apẹ̀gbà sẹ́ǹsì sọ fún wọn sọ fún wọn sọ fún wọn tán láwọn ò ní jáwọ́ mbẹ̀ ẹni tí ń sọ fún wọn tí ò bá lágbára láti fọwọ́ bá wọn wí ẹnu lásán náà ló lè fi bá wọn wí kò gbọ́dọ̀ dẹ́kun àǹfẹ̀nú bá wọn wí títí láéláé àwọn náà tí wọ́n bá fẹ́ kí wọ́n jáwọ́ mbẹ̀ tí wọ́n bá fẹ́ kí wọ́n jára mọ́ ìpàdé dàlùkì yàrá nítorí pé kò sí nǹkan tẹ́ sọ tó gbé ẹsìn mọ̀kọ́ àwọn ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ wọn lẹ́yìn láìda ẹ̀ ń bínú ẹ kórìíra wọn kí ló dé tẹ̀ wọ́n á ń bù wọn ládàá sí orí yín dàrú náà tí ìbá ti kórìíra bá dàrú èèyàn tó fẹ́ràn tó kórìíra ọ̀hún tó ń kó ládàá rẹ tí ò tó nǹkan kan kó fún ọ dájú pọ̀ gbádùn tó bá jẹ́ pé láàbùdà kò síbú yẹ sí ọ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láìda ni bàbá àti màmá rẹ lọ́yẹ̀kọ́ sódà tó bá dijọ́ gbé nàìjíríà àmọ́ wọn kó ládàá rẹ fún àwọn òfin rọ́nà wà lìjánà àbùrọ̀mọ́ wa tún ti sẹ́sìn ọ̀tá rẹ wọn lọ fẹ́rìn ọ̀rọ̀ rẹ ló tún máa sọ ojoojúmọ́ láì dáa múra sí i ẹ mọ̀ pé àlìjánà gan-an tẹ̀rí lọ́pọ̀lọpọ̀ gbà mí ara ń tọ́lọ́ fi sànù wa nù táàfin àlìjánà o bóyá àwọn ẹsẹ̀ tí wàá dá aláǹsẹ̀ ń ga kò tó ń tí ọ tẹ̀wọ̀n ju àìdá wa lọ dípò pé wàá sì sábàbí káwá àlùjáná bóyá àwọn èèyàn ti ń tẹnu sáàtà kálukú tí wọn ń bà á jẹ tí wọn ń bu tí wọn ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa àwọn kan ní ó promote ẹ tí ó fi ra àlùjáná wọn torí ẹ ló ti jẹ́ kí dánìkan bá ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa tó bá sọ fún ọ wọ́n sọ pé tẹ́ẹ̀ bá dẹ́kun máa fi ojú yín rí màláta yín bì wọ́n lè gbà kí ni ẹ kò sí nǹkan kan gbà ẹ máa ṣe èso torí gbogbo tọ́lọ̀ ń wò mọ́ anáàmú káfí wà lẹ́nu ṣẹlẹ̀ ìjẹ́bù ti ti jẹ́ ẹni tí ń fẹnu wa rọ́ọ̀fù pa ẹnìkan ẹjọ́ máa fẹnu wa ń sùn ẹ̀yin náà wàá fi kún pé gbogbo ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yín lẹ́yìn láìda ẹ̀yin ọ̀yá àfihàn pàdé dàlùkìyàmù gẹ́gẹ́ bí olùmọ̀wá àgbà Sa'id ibn Musayyab bó ti ṣe sọ ó lẹ́ni tí wọ́n ń sọ̀rọ̀ mi lẹ́yìn láìda kó múra sí o ní oníforíjì o jọ́ gbèǹdé lápàdé ẹjẹ bó ti jẹ. wọ́n lẹ́ni tí èèyàn ti mú nǹkan rẹ̀ lẹ́yìn rí nígbà tí èèyàn gbẹ́sìn Islam yìí. èèyàn tó wọn pèsè islam yìí èèyàn gbọ́ pé gbogbo nǹkan oníǹkan tí bá ń bẹ lọ́dún èèyàn èèyàn gbọ́dọ̀ dá padà kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ èèyàn wá tún wá láyà lọ bọ́ ń pé wọ́n ti fìgbà kan jí nǹkan rẹ báyìí mo mú nǹkan rẹ báyìí mo ṣe báyìí sọ yìí pé gbogbo nǹkan òun tó o bá ti mú rí ọkàrí gbogbo téèyàn jíun téèyàn mú dáadáa ó ti parí nù kéèyàn fọkàn balẹ̀ èèyàn gbọ́dọ̀ wá mú mi máa o ẹ kan náà ni o hèhè nítorí pé sẹ́nìkan wá ní ẹ mo sẹ́yìn mo ṣe kínní kan ẹ forí sí mi gbogbo èèyàn bọ́lọ̀ ń ṣe dá wọn ìgbà àkọ́kọ́ kò ní tinú láti sọ̀kọ́ òforí jọ tínú ẹ bá tún wáyé yóò ti rẹ́kẹ̀ rẹ́ ó ní olè tó kó tà kọ́kọ́ jẹ pé tà kọ́kọ́ gan-an òun ò forí jìn ọmọ pàdé dàlàyé rà àlékún sọ ilé ìjẹ bó ti jẹ àlékún sọ. arìnrìn àjò tó tò sẹ́yìn ìmáàmù tó wà lé ṣé tí bá jẹ́ sọ̀látù zuhur asr àbí ìṣá níbi tí arìnrìn àjò tí máa ń ṣe kọ́sùrù ṣé á tò sẹ́yìn lè máàmù ṣe rákà méjì ni àbí irú ètí lè máàmù ṣe làánà sí irú ètí ìmáàmù ṣe làánà gbọ́dọ̀ sí kò sọ̀rọ̀ pé mo já arìnrìn àjò tó bá ti tò sẹ́yìn tó kọ́yà tó bá gbé rákàyọ̀ kan péré lọ́ba gbá lọ́ba bá ò níbì kan lásán kùn ò mélòó ló fi kún mẹ́ta bẹ́ẹ̀ làwọn sàhábà máa ń sè. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك